kirikiti kirakita kirakita kirikiti kirikiti kirakita kirakita mo fẹ́ dogun mo fẹ́ dọ̀gbọ́n ìyà ò bá mi lára mu mo fẹ́ dogun mo fẹ́ dọ̀gbọ́n ìyà ò bá mi lára mu ẹgbẹ́ mi kọ́lé mo fẹ́ kọ́lé wọ́n ra mọ́tò mo gbọ́dọ̀ bá wọn rà ẹgbẹ́ mi kọ́lé mo fẹ́ kọ́lé wọ́n ra mọ́tò mo gbọ́dọ̀ bá wọn rà. asiko e eh, asiko asiko asiko lójú. you answer Saturday. I said I'm sorry. kìràkìtà kìràkìtà kìrìkìtì kìrìkìtì kìràkìtà kìràkìtà mo fẹ́ dọ́gbọ́n mo fẹ́ dọ́gbọ́n ìyá ò bá mi lára mu. kàn ló ń fi orin oṣù fi disturb mi tí mo lálàá pé àwọn áńgẹ́lì ń bá mi gbé owó bọ̀ báyìí kí n jẹ tẹ́wọ́ gbà báyìí o fi orin orí o fi stop ẹ̀. wo rẹ ògùn rẹ wọn gún yẹn wá wọn kàn jẹ pé àwọn áńgẹ́lì yẹn bó ṣe ń gbé bọba wọn kàn fún un ní gbáà wọn kàn kúrò ní rúùmù iná wá sínú rúùmù ṣé bó ṣe wá wò mí o i'm a proud person of six hundred thousand naira now beat that. six hundred thousand naira. yes. Mm, Mommy, do you know the last person in school today? Because daddy came late to pick me. Wọ́n dá lóúnjọ rẹ̀. Mo lọ sí mítìn kan ní ó to pẹ́ díẹ̀ kí n tó kúrò ní mítìn yẹn. Mo lè ṣe try láti bá sọ̀rọ̀ nínú mọ́tò bá ṣe bọ̀ náà. Kò dẹ̀ láti gbọ́ nǹkan tí mo sọ rárá. Mo dẹ̀ trust me, àbí?

solitude. six hundred thousand <laughs> oríṣiríṣi Any girls ẹ fọ́ọ̀nì gan ṣá owó for e six hundred thousand bí n pè for six hundred million. Eh? nǹkan jọ yín lójú kan ṣá ah mo jẹ́rìí ọmọ mi chanel tó bá dé ẹni dúró wò tán ó ń bọ̀ pẹ̀lú iphone six méjì pẹ̀lú samsung edge ó tún wá fi one million naira fi tẹ́ǹdì ẹ̀yin ẹni tó ọ̀rẹ́ ó jẹ́ bó ní rè yọ. kí lè ṣe é lè tẹ̀ ẹ́ lọ́wọ́ wa kọ́lọ̀ máa lè píkì kọ́lọ̀ torí kọ́ wẹ̀ sí ló ọmọ mi ọ má ti ṣe èsì mi o jọ owó yẹn dà. ó mà dojú tì mí sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ tí mo sọ fún òun jáde tẹ́lẹ̀ ní kí ló dé kìrìkìtì kìrìkìtì kìràkìtà kìràkìtà mo fẹ́ dọ́gbọ́n mo fẹ́ dọ́gbọ́n ìyá ò bá mi lára mu mo fẹ́ dọ́gbọ́n mo fẹ́ dọ́gbọ́n um, ìyá ò bá mi lára mu ẹgbẹ́ mi kọ́lé mo fẹ́ kọ́lé. ó yẹ move. lọ ibo ni ṣé ibi tẹ́ ń lò lórúkọ ni. tip garage ok five thousand. ní kíni. five thousand naira. Ah, ah. bọ̀dá ọ̀dà ìpẹ́ ti gbé bọ̀n rí ṣé ẹ̀ sick tipa garage ni mò ń lọ ó dẹ̀ gbé mi dé tipa garage. <laughs> tipa garage náà ni wọ́n ń pè tip garage tip garage tip garage. I only said I was going to tip garage. ẹ fún wa ní four five. four five tẹ́ ẹ bá ti lè gba three thousand naira mi ní ìkan tí mo fẹ́ fún yẹn gbé mi dé tipa garage nílẹ̀ lẹ́nbẹ̀ẹ́ iwájú bẹ́ẹ̀ ni mò ń lọ. àìmọye irú yín lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn ẹ ní ní one naira lápò ẹ máa pariwo tip garage tip garage gbogbo ẹ máa gbogbo ẹ pọ̀ mọ́ra wọn. ṣé kò yẹ pé sick ṣá ẹ dẹ̀ ń pariwo mọ́ mi lórí owó mi kò ń ṣẹjọ́ yín ẹ wọ́n bọ́yẹ ṣorí bọ́yẹ ranjú mọ́ mi rádaràda òṣì tó máa ṣe ọlá kíní tẹ fi wàrà ara mọ́tò yìí ṣe pé màwọn mọ́tò yìí ní mi wọ́n rú wọn mọ́tò òṣì báyìí mọ́tò tó sì èsì ó tẹ̀mí láyà fi ráìsì sí mọ́tò ìdí ọ̀tọ̀ òṣì. ẹyin náà ṣe àbọ̀ ni. ẹ jẹ́ra àtúrò mi wá ìjọ. pé eranjúlẹ̀ bíi iná nẹ́pà. ẹ ṣe àkóra yín bọ́ọ̀lẹ̀ oníranù. mọ́tò wọn náà lò kún ní èsì mọ́tò jákujàku náà idiot ṣẹjú ẹ ni tó bá ṣe pé kíní kan èmi máa wọ mọ́tò jakujaku mọ́tò òṣì tó ti bàjẹ́ tó yìí. Ah, papa! Papa, papa! Papa, papa! Where are you? Why you be tired? <laughs> kí ni nǹkan tó fa ikú fún ọ. mo fóònù mo padà fojú lóyún náà ẹ tí ò bá kí ṣe pé wò òun adúrò ẹ ó gbà pé fóònù méjì sínú mọ́tò ó ponú ọgọ o. ọ̀rẹ́ ọkọ̀ owó wa ni ọ̀la ọ̀rọ̀ fún wọn sí i. ẹgbẹ́ bá yọ kẹ́ bá yí rẹ̀ yọ wẹ̀rẹ̀ rẹ̀ wá track yẹn track seven ló máa wà. àwọn olùmí máa wà. every Every time I feel up in me. thinking all I did. when you went away. what the life we did was about to be, all beneath you. and not all will happen to you. i promise your mother that I will never have anything to do with another woman. Because we are fẹ́ kí we will wá máa the gbẹ̀lú òṣèlú. If I fẹ́ kí ẹni tí bá kò ṣẹlẹ̀ God will be with you. You will not get that dàgbà.

bọ́ọ̀gà ẹ̀ sọ̀rọ̀ náà wọ́n máa ṣeré fún gbàgbé ẹ̀ ah machinery là wà ẹ̀ẹ́n size by size ló wà ah jẹ́ kí n pè padà jẹ́ kí n pè padà. how far na ṣakọ don come abi. ṣakọ never come here. Ah, ah irú ọ̀rọ̀ oṣù wo nìyẹn. abeg if na play make you stop am kí ló ṣe abeg o no tell me say ṣàkọ carry me dey play as a fat so so ṣùgbọ́n tí ṣàkọ sọ fún mi sí ni pé ó kàn gbé wa lọ lánàá lọ ṣe gbogbo rubbish yẹn ni àbí tí n bá mú ah tí n bá mú eh, ẹni sùúrù o lóòótọ́ mo ti pe ṣàkọ ọ̀bọ̀ náà bẹ́ẹ̀ ò lọ ah, ọ̀rọ̀ yìí àbẹ́ mi pẹ̀lú gbogbo ìfẹ́ igbó lẹ̀mí ṣé ẹ fi pé ṣàkọ máa gbowó mi wá gbé sálọ ni kò lè gbowó mi sálọ nàgbà tóun náà òfin fẹ́ kú wọ́n tẹ ní sùúrù ariwo tẹ̀ ń pa ìtìpọ̀ jù. ṣe rí ẹyin lọ́rọ̀ ṣàkọ ló ń jọ Sherry, báyìí ṣe rí kò ń ṣe àìmọ̀ fólókò tèmi ṣáko lè ti gbowó yín sálọ. wọn ò bí da àkótó bẹ ẹ ó máa gbowó tani sálọ owó open and close owó hihi àmì ilé gbà owó jọkùnlẹ̀ kò possible láíláí agbóhùn mi sálọ ah mo sọ́ọ̀rì gan mi ilé gbà o kò lè gbóhùn mi sálọ kò jẹ́ try ẹ̀. màá wá jẹ́ kí ṣàfọ̀ mọ̀ wípé Jesus Christ bó ṣe ní followers tó yẹ. kò ní followers ti ta bébí ṣe wà yìí. ọ̀sẹ̀ bàbá mi ṣe kàrà nígbà ní sùúrù. ṣe oríṣà náà òye wà yẹn àbúrò ṣé wọn kẹ bọ́yé sọ fún alátọ̀ọ́dún yìí pé jésù ń bọ̀ jésù ń bọ̀ jésù ń bọ̀ nìyẹn tá à ní jésù so báwọn náà ṣe believe pé ṣàkọ́ ń bọ̀ yẹn tá bá máa dúró ten years ẹ máa rí ṣàkọ́ tó máa dé. ẹ kó òdodo jésù bèbè lòdodo jésù. a máa jí ọ̀hà máa strike ẹ̀ níbi tó bá wà yẹn sórí ṣìkà ò kó sí gbogbo àwọn boko haram ló máa wá bọ̀m. báwo ẹ lè kọ́ni wọn náà á ah, ṣé kí ṣàkọ́ bá lè bàgbé bọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ẹ lè sọ ṣojú ẹ̀ ẹ máa ní sùúrù náà. wo máa sọ ní ṣojú ṣàkọ́ in fact lójú ṣàkọ́ ni mo ti máa sọ pé ara ló máa sọ pa ṣọ̀pọ̀ náà máa fọ́ ojú ẹ̀ bó ṣe wá wà yẹn ó máa bọ́ọ̀bù ẹ̀ wọn ò ní rí ara ẹ̀ ṣá ó máa bọ́ọ̀bù vocal yànnàyàn ó máa kó káàkiri ká abolórí burúkú ni ṣàkọ ṣàkọ ní káyọ̀ mi lè play. èèyàn mẹ́wàá ẹ̀dá. ọkọ òṣù ọ̀pẹ mi bẹ́ẹ̀ mi ṣe wà yìí ṣàkọ ìwọ̀n òbí da kó gbowó mi sá wọn òbí jà lájẹ wọn òbí da èmi èmi ni ṣàkọ máa gbowó mi sá ọ èmi èèyàn mẹ́wàá ẹ̀dá. èèyàn me ẹ̀dá lèmi gan mo support yẹ. èmi àti mẹ́wàá ẹ̀dá jọ ń sọ àjọ tó bá bí ṣàkọ ọ̀dà kó gbogbo mi màá jẹ́ kó mọ̀ pé mẹ́wàá ẹ̀dá ẹ bó ṣe rẹ̀ sí máa pè wọ́n fún ọkọ lèwe ni o máa mọ̀ pé mi. mo ti tọ́. no no no mi ò lè dúró mọ́ o um, um, mo ti fẹ́ máa lọ sọ́fíìsì. ọ oh, oh, ok bóyá uh, ní time to do that oh, ok so I need that. Are you good? Oh, sorry, man. Wọ́n ti pè mí ní school yìí. Wọ́n sọ wípé ẹ máa tètè ṣetán lẹ́ni pé ẹ ò ní lẹ́sìn lẹ́nu right and today is Friday èmi kò ní pẹ́ níbi iṣẹ́ so tètè wá gbé ẹ ní school and ẹ̀ máa ní long holiday and mo dẹ̀ ti plan pé wà lọ lọ lóde pẹ̀lú grandpa. Dad, I don't want to go to grandpa please. Why? I want to follow you to office. I'll be a good girl. Toby, it's not a matter of being a good girl Eh? It's just that it's not normal for me to take you to office. I'm serious. Okay? Please. Daddy, please. Okay, no problem. Let's go. Take this. Let's go. Yeah. Let's go there. Oba. Yes. I want to meet your mama. Whoa. Thank you. Yeah, Arike. mo lọ síbi iṣẹ́ kí bójú rere ọlọ́run pàdé you. Kirikiti, kirikiti, kirakita, kirakita, kirikiti, kirikiti, kirakita, kirakita, mo fẹ́ mo ìyà ò bá mi lára mu mo fẹ́ dógún mo fẹ́ dọ̀gbọ́n ìyà ò bá mi lára mu ẹgbẹ́ mi kọ́lé mo fẹ́ kọ́lé wọ́n ra mọ́tò mo gbọ́dọ̀ bá wọn ra ẹgbẹ́ mi kọ́lé mo fẹ́ kọ́lé wọ́n ra mọ́tò mo gbọ́dọ̀ bá wọn ra àsìkò eh, àsìkò. Grandpa, did you know elephant smells water three miles away from them? Elephants? Mm, don't let me deceive you. I don't know, my daughter. You don't know? Yes. Okay. Did you know whales breathe eight times in one minute? Hello, hello, ma. Hello. Grandpa, did you know? Okay. ṣe láì. lè gbọ́ nǹkan tó sọ. ìyá ẹ̀ ló jọ anyway my daughter. Oh no ma, yeah no ma. anybody tó bá sùn le hon. Yeah, ìyá hon ló ń hanrun lọ́nà ọ̀run. Ọbáfẹ́mi how are you. i'm good daddy. Oh, so fún mi kó n bọ̀ oògùn ọ̀yọ́ wúrẹ́ ni. Ah, nítorí pé nǹkan tí ó ju nǹkan lọ òun ló fà mi ò fi sọ fún yín pé mo bọ̀. kí ni nǹkan náà. wọ́n ti promote mi níbi iṣẹ́ i'm not the chief editor. it's a lie. <laughs> congratulations my son. thank you daddy. ah nice one nice one sori ara nǹkan tí yorùbá ń sọ nìyẹn wọ́n ní ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó ní láti ní àkókò ìgbéga. Ah, ah kì í tún ṣe àsìkò gbádùn mọ́. nínú gbogbo ẹ̀ náà ló lọ papọ̀ fúnra wọn àsìkò ìgbéga nìyẹn láti reward ẹ pé true true you are a hard working person. inú mi dùn fún ẹ gan ìsí ah! ká ní kí ń pè ti wà pẹ̀lú. dáàdi mo understand àmọ̀jẹ̀mọ̀ nǹkan tí ẹ fẹ́ sọ ṣó ti yẹ yín i'm very soon máa yanjú gbogbo yẹn má wọrí. very soon ọlọ́run àṣẹ now tell me ọjọ́ wo lọ́lọ́run tó fẹ́ ṣe láti ìgbà tí ìyàwó ẹ̀ tó ti ṣaláìsí ẹ ọlọ́run àṣẹ ọlọ́run àṣẹ náà ló ń tẹnu mọ́ ṣé ìwọ ò mọ̀ wípé ẹ ẹ o ò kéré sí mọ́ ńṣe ló ń dàgbà sí and then tó o bá torí tara ẹ̀ fẹ́yàwó tó o dẹ̀ torí tèmi tó o fẹ́yàwó ṣé o mọ̀ pé tómi sì ní the motherly care yes okay um, holiday lọmọ yìí wà yẹn sìn ìwọ rèé o wà níbi iṣẹ́ and you have to move on with your job now to ban ń lọ síbi iṣẹ́ tó o bá ní bàbá kan níbì kan níbo ló fẹ́ fọmọ yẹn sí so sori pé impact ìyá ó yọlẹ̀ so please do something my son okay. daddy, I dáàdi àyànjú yẹn ṣe see you. what about your friend daddy? Ah, Akínyẹmí Alówólódù is an ìjọba man. ẹ̀ẹ́dùn gbogbo àgùntàn wọlé lẹ́yìn. Eh, he even came around our office one time like that. He said he wanted to see me, but then I was so busy. Yes, so for being a jolly good fellow, for being a jolly good fellow, for being a jolly good fellow. And how I'm here to say congratulations. Okay um, promotion ẹni mo ní ká wá celebrate you see àwọn ọmọ tó ń wẹ̀ à ń lọ club pẹ̀lú wọn lálẹ́ yìí àmàrọ̀ ọ̀kẹ́ tílẹ̀ fi máa mọ́ ni mọ́jú kẹ́lẹ́lẹ́. ok torí promotion tí wọ́n fún mi níbi iṣẹ́ ó ló ṣe kó. kó ọmọ yìí wá. ok bọ́wọ́ sọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó n kó yọ̀ bọ̀. sọ fún ẹ mo ní láti sọ fún ẹ ọmọ èèyàn tó tó tó fẹ́ promotion torí yẹn ni. orí mi mà ní o pé. ń re ni. nígbà tó jẹ́ pé lé ní ilé ẹ. àkí ah, o sọ yìí. na o ní problem kankan all on my bills hmm? èmi ni màá wo mi tọmọ ẹ. tó ní àlòwò ẹ ọmọ alágbàáká mo ti gbàgbé orúkọ tí ẹ mo mú gbé wá fún ẹ. eléyìí ló gbé wá fún mi. ọlọ́run ni màá bá ṣeré. ọlá ṣebí sonia lòun. ẹ sonia rè. akókó fóun ní somi. ẹ jókòó ẹ jókòó ilé ilé ni ilé ẹ. no problem um, ẹ jẹ́ kí èmi lọ change aṣọ mi máa padà jọ yín sí. wo ah, o ní láti change kankan kó wa ókè pẹ̀lú tọ́pì kò get footwear sílẹ̀ o tún wa ókè. aṣọ́wó ló múra fún mi lánàá àbò mọ iye aṣọ tí mo nílé tí wàá fi wò pé lè ní kí n wà bí lè ní kí n kó sí. má wọrí jẹ́ kí èmi lọ nu kí èmi change aṣọ ṣó ẹ ti wà òkè báyìí rẹ kò wọlé kò change bàtà sí mi. kí nǹkan change bàtà mi mo ti wà òkè bẹ́ẹ̀ ìwọ náà gbé wá fún mi o dẹ̀ mẹ́ni tó ń bọ̀ wá bá ẹsẹ̀ àlà ọmọ rẹ̀ torí ọlọ́run ṣù àlà ẹ wo ẹ jẹ́ kí mi lọ change ohun tó wù mí lè máa wù wọ. ní kọfílà tó ilé ni ilé lẹwà ilé lẹwà ó ń bọ̀ ẹ ok now ṣe kí ẹ yẹ ilé wa. gbélé dá mo mọ̀ kó ń gbọ́ mi o mo mọ̀ kó ń gbọ́ mi mo mọ̀ kó ń gbọ́ mi máa gbọ́ dáadáa èmi àtàwọn girls yẹn a máa lọ sí club lálẹ́ yìí a dẹ̀ máa lọ celebrate promotion lẹ́yìn ẹ̀. Kirikiti, kirikiti kìràkìtà kìràkìtà kìrìkìtì kìrìkìtì kìràkìtà kìràkìtà mo fẹ́ dọ́gbọ́n mo fẹ́ dọ́gbọ́n ìyà ò bá mi lára mu mo fẹ́ dọ́gbọ́n mo fẹ́ dọ́gbọ́n ìyà ò bá mi lára mu ẹgbẹ́ mi kọ́lé mo fẹ́ kọ́lé wọ́n ra mọ́tò mo gbọ́dọ̀ bá wọn ra ẹgbẹ́ mi kọ́lé mo fẹ́ kọ́lé wọ́n ra mọ́tò mo gbọ́dọ̀ bá wọn ra sí. àníwọ̀n àṣebí kò fẹ́ sùn wá àṣebí òun lè tó ṣe ti rẹ̀ mí sọ́sọ́sọ́ kọjí sẹ́yìn kọ́ ìwọ mọ́tò mi ti wọ mọ́tò mi ti ń bọ̀ wọ́n mọ́ pupa kọjí sẹ́yìn kọjí yẹn yídi yẹn ọ̀dà pọ̀ mọ́ pupa náà máa ń láyé ìsókè dáadáa ti ń bọ̀ wọ́wọ́wọ́wọ́wọ́wọ́ òun ojúmọ́ òun ojúmọ́ ṣó ti dúró ṣó ti dúró ah. ògbó náà. yéè pàlẹ́ kò gbọ́dọ̀ mi. ṣé mi lò láti ìṣe báyìí jẹ́ ká tún lọ ṣá iwájú next street ẹ̀ máa wà pa. olúwo kí a máa sùn lọ báyìí. Chanel, I beg, I beg. Now God, as a big so I carry and beg you. I don't tire. I don't tire. I beg no they go half. Ṣé rí láàrin àwa mẹ́rẹ̀ẹ̀rin èmi nìkan ni mo ṣe makeup and the makeup na I don sweat gbogbo ẹ̀ ó ti bàjẹ́. We don waka we don jog jog jog jog the whole estate nobody say hello nobody even pack to ask us wetin we dey sell. I beg no dey go half. I beg. Why your blood dey always hot? Madam calm down o. No. Why you don't jog from you don't jog from here reach here you don't dey complain you go calm down now She ṣe okay wetin you dey complain for now ṣe ti jó gbogbo títí yìí tán ni má farabalẹ̀ ma má farabalẹ̀ o wálé mẹ́n. <laughs> from one street to another láti yíká àwọn ọkùnrin tó ń kọjá látàárọ̀ ṣé ló gbéyàwó wọn sẹ́gbẹ̀ẹ́ jọ ṣé tó gbéyàwó ẹ̀sìn pẹ̀lú fẹ́ẹ́ ríran rí wa wọn ò lè ríran rí wa náà. kí ni reason to o try more. Can I share now? I need to ní chanel let me support her. I just can try more. ah padà ṣe mistake. these people dey dey always hear wetin person dey always talk abeg we try more we try more abi kíni. ẹ ẹ wo ṣe rí ẹ mọ̀ pé mi tẹ́lẹ̀ lọ. ó jà lọ jà lọ jà lọ ṣé o pa mi dàrẹ́ ó yá ẹ jọ. ẹ ẹ àjẹgọ́ ọ̀ṣun. Thank you. For instance, will you take this um, uh, agbo? Why? Nígbà tí pé ọmọ sí ní Do that. wà ní wà gàjì. Ó ọba fẹ́mi. Nǹkan tí mo rí rèé o, ara ọmọ ẹ̀ ò yá. Mo dẹ̀ ní pé kó tiẹ̀ sáré fi àgbo yìí tẹ́lẹ̀ mọ́. Ó insist olóhùn ò bá. O lè attend sí fúnra ẹ̀. What is the problem? I want to go home. What go? I want to see my mommy. Your mommy? Hmm. You see, definitely ara ọmọ ìyá sórí pò mọ nǹkan tó ń sọ. Dádì, píkì ọmọ mi ẹ̀ ló mí sí. Àràárọ̀ ló máa ń lọ síbẹ̀ ló máa ń kí yẹn. Ìwé ilé tó dàbí kó fẹ́ rẹ̀ díẹ̀ àti lọ síbẹ̀ àti jẹ́ kí mọ́mí ẹ̀ mọ̀ pó rẹ̀ nǹkan tó mí sí. Bàbá ni kò ń ṣe yẹn nǹkan tó ń gbìyànjú àti sọ fún ẹni wípé òun fẹ́ obìnrin tó máa ṣe bí ìyá fóun nǹkan tó ń try láti sọ nìyẹn sórí ẹ Ọbáfẹ́mi is that time fún ẹ láti gbọ́ nǹkan tí mò ń sọ fún ẹ okay do what I told you okay. ṣọ́kùnrin kan ló fẹ́ dára mẹ́rin dúró ní. àbí rárá o. gbogbo máa dàrú kó you now. bí mo ṣe wà yìí straight down ni mo lọ ń tẹ̀lé mo nílò bá ti débi ọ̀gá ìjẹ́ ìṣọ̀ṣẹ́ máa yà pé mi. ibi tó tiẹ̀ ẹ yá àti torí kò tiẹ̀ yé mi. ẹ yẹ kẹ́mi gba love street. first Down, down, down. What do you want to do? sorry, sorry, sorry. Uh, what's the name? My name is Chanel. Chanel. Oh, what's the Swiss name? My name is uh, George. My friend called me STA. Oh, STA. Um, excuse me, you stay around here? <laughs> of course, I was even born here. Oh my God. Oh, I am Abini long. Um, she, um, Bonnie Plot in be. Um, um, sorry, I'm in a haste. I have to run now. Oh, oh okay, okay, okay. can I have your number? Okay. Um, 080 080 68 68 123 567. Five six seven. all right. Oh. All right, I'll give you a call. Okay, thank all you. Right. All oh. right. All right. Can I join you? Um, <laughs> don't worry. <laughs> All right, bye. Okay, bye you. bye. All right. Mo fẹ́ dogun, bóyá ó bá mi lára mu ẹgbẹ́ mi kọ́lé mo fẹ́ kọ́lé wọ́n ra mọ́tò mo gbọ́dọ̀ bá wọn rà ẹgbẹ́ mi kọ́lé mo fẹ́ kọ́lé wọ́n ra mọ́tò mo gbọ́dọ̀ bá wọn rà àsìkò eh, àsìkò. Oh. <clears throat> oh. How are you? Of course, yes. Oh, that's nice. Well, <clears throat> this is my hope. All right, now try. For your standard, it's okay. All right, thank you. Iṣẹ́. But there's sọ mo ní Offer any n um, champagne, red wine àti spirit. Ṣá insist to bring out of mu ni. <laughs> I don't do alcohol. Mi ò Sure. For real, I don't do alcohol. <laughs> no, no, no. Must sọ me be somebody like you cooking alcohol. Yes, I don't. <laughs> oh my God. Oh god ṣùgbọ́n pé irú ọmọ bíi tẹ báyìí ni mò ń fẹ́ ṣá yes irú ọmọ bíi tẹ báyìí ni mo ti ń praise ọlọ́run pé kọ́lọ́run fún mi somebody like you tí kò kí n mu alcohol tí kò mu sìgá tí kò dẹ̀ láìkí gbóró tó dẹ̀ wà straight forward tó dẹ̀ tó wà reserved ah olùwọ̀ ṣe um, channel sórí gbogbo èyí tí mò ń sọ látẹ̀kọ̀ náà pé kò mú rẹ́dùn àìní o mú spirit ni mo kàn fi ń pull legs ẹ̀ <laughs> ṣe ti understand. Uh, Um, ṣọmọ ọdún máa ṣẹlẹ̀ ń sìn jẹ́ kí n lọ sínú ilé kí n lọ change táwa um, jáde kí n lọ fún un ní nice street? Um, no, èmi kàn tẹ̀ ti fẹ́ máa lọ because dádì máa bínú pé mo pẹ́ dé so I need to go now. Ṣorí ṣorí mother ti fún un ní nice treat. I understand but I need to go now, sorry. Oh baby listen, this is your first time of coming tonight. Mo understand but mo ní láti lọ lẹ́yìn sá. Anyways, um, neighbors ni wa. Ọgbà Amáyéra, àbí? Sure. So ìgbà ló dàbà. Um, we'll talk about it later. Sure. Mm-hmm all right um anyways um jẹ́ kí n bẹ́ẹ̀ wá kòkò fífú I don't want to need it. No, you can no, keep it. come on. No, mi Come on. You move fún now. Okay, if you insist. All right. You can n ṣe No, you can stay back. <laughs> no, no, need that You're lẹ́nu. Ẹ lè dúró mọ́ ọ̀rẹ́ jẹ́ kí n mọ̀ náà. Mm, ah, first and that's the thing is it's Come on ó dẹ̀ ṣọ́ọ̀bù fẹ́ tẹ̀lé mi. why not. Bolotopo Park sí. And straight down níbẹ̀ ni mo park mọ́tò mi sí. Níbẹ̀ yà mí. Yeah. Mo really find it difficult to locate the báyìí Do you mi ṣe fi ògbé kí n park síbẹ̀. Ah. Straight down bẹ́ẹ̀ yà mí. Yeah. All right, let's go. Ah no, you don't have to worry. You wájúlẹ̀ ló wà sọ lè wọlé jẹ́ kẹ́mi máa lọ tèmi. No, bíbí wọn kì í miss ẹ. Má worry wọlé lo jẹ́ kẹ́mi máa lọ. All right, mo insist, jẹ́ kí n Okay, kò problem. All right, baby. <laughs> ṣẹlẹ̀ kí lẹ wá. wọn kọ èdè jọ nítorí olúwa ẹgbẹ́ mi kúrò mi báyìí jọ àwọn kidnappers kan ló fẹ́ gbé mi yẹn jọ. kidnappers ti bá wò ẹ bọ́lẹ̀ mọ́tò fún mi jáde ah, kidnappers kí lẹ wá kiri tẹ fóònù mọ́tò bíi gbé ilẹ̀ mọ́tò ẹ bọ́lẹ̀ àwọn bàbá àti pété wá ti bẹ̀rẹ̀ láti kiri bí máa ń bá lónìí ẹ bọ́lẹ̀ get out ẹ bọ́lẹ̀ jọ. ó tẹ̀sí tẹ̀sí wọ́bọ̀ tẹ̀yìn ṣe bí àgbà àwọn àrùn kékeré yìí. wọ́n lè jẹ́ pọ̀ ga ló fi sẹ́ẹ̀tì yàn lẹ̀ torí àwọn táwọn ga náà máa ń láìkè ní àwọn tó A for apple. B for ball. C for cat. Talk jọ. Ah, then so, I saw so, so, látàwọn ọkùnrin come Ẹ kí lèmi gan mọ̀ tó tó ń wulẹ̀ ń gba tíṣà fún rẹ̀. Kí lèmi ní fúnra mi tí mò A for apple. Ẹ ah, A for apple, B for. Hello, Miss Simi, how you doing? I'm fine, hi. Hello, honey. What's my baby? Yeah. Oh ṣé kò fún yín wàhálà tó. no no no kò fún problem not at all. really. yeah pretty girl you got. Yeah, she go. Um, that reminds me ìjẹta ní oṣù Eh, they made mention of uh, owó oṣù yín ṣé kò sí o. because ah, ṣe pé bóyá mo gbàgbé rẹ anything mo kàn wò pé àmì ìnáyìn náà iṣẹ́ oṣù lẹ́ ń so because sí pé tìrẹ máa sọ náà eventually. wow that's very thoughtful of you ẹ ṣe gan um, ẹ my baby fi bébì so that ẹ máa round up. okay. Uh, okay so kẹ́ tó lọ máa get away seven one a for apple b for ball for cat a for apple. no, no, no, no. Ini n a n i terus. Tiga hidung kumbar. t i c u n g Oh. you mad? ṣé wàá òkè èmi ni ọ̀dẹ̀ èmi ni dìdìrìn òpònú tó ń dáná fẹ́ tí o máa jẹ tó ń gbá. mi ìsúpẹ́ mi ìsúpẹ́. irun náà mo lè fi ẹ́ dá o kí mo lè fi ẹ́ ṣe náà ó dàbí kí n pa tó ti pa mo lè pa mọ́bi tó wà yẹn ó yà wèrè ni wọ́n ń pè mí ní mugun. i'm sorry i'm sorry mama. wàlá ojú ojú ń du èmi gan fúnra kí mo rí lára kí mo rí lára o dẹ̀ ti ń dàbí kìnìún lójú ti dàbí nàkì ó wà fún ẹ kọ́sùn kí n bá bù ú bẹ̀ máa pa èèyàn ní alẹ́ máa pa èèyàn mo pè mí ní mùkù fún ọmọ rẹ tiẹ̀. báwo ló ó tó yẹn ni ah, olórí burúkú ló bójú ní ọ̀yọ́ ṣé ó mú kóun ló pe màmí ọ́fíìsì ní ibú máa yípa ọmọ adarada ọmọ àbí gbàgbé èyí ṣe bí tí ọba ń fọmọ tọrọ kò ṣe irú yẹn ó mú un lọmọ yẹn kò kì í ṣọmọ pè yẹ nígbà tí wọn àyè máa dé Ah, jésù tó bá rí àwọn tó tẹ̀lé wa àwọn grade one agbèrò làwọn ilé kò ṣe àwọn àìkọ́ńplé àwọn ilé wọn tó bá rí ojú wọn ọmọ ṣo tí mo máa rí wọn báyìí tí mo máa ya tó máa ya tẹ̀lé mi báyìí bí tí mo ní kí n gbá bílẹ̀kùn ẹ̀yìn yẹn tí mo fi owó yìí gbá kútẹ̀ rẹ̀ bó ti yọ dànù. <laughs> ọlọ́run ló mú wọn lọ mo rí ìjẹ̀lú mọ́ ṣe jọ máa lọ tẹ́lẹ̀ ni ṣé mo yọ mí sẹ́tì ni. tẹ́mi ah! me, where are you going? I'm going with you. To where? The office. To office. With me? No. I'm not going with you to office. It's an official place. And it is not for a little baby like you. So please, we have to stop this. Please, Mom. The last time I followed you, I did not disturb you. Because I didn't tell you you did. But Shorty Yansai won't disturb me. That could it make sense. Ẹni mélòó lórí tí ó mú ẹ̀mẹ̀ wá sí ọ́fíìsì nínú wa? No, don't worry. Mo ti rí solution sí wípé ò dá nìkan wà lẹ́yìn. nítorí pé mo ti rí bọ́ọ̀lù kan tí wọ́n gbé síta tí wọ́n sọ pé àwọn òṣìṣẹ́ tó lè máa wá kéka àwọn tó lẹ́sìn nílé mo lè tún fàyè nọ́mbà ẹ̀ náà kò gbé. ẹbí náà. eléyìí ó gbé kọ́ lélẹ̀ kò lè gbé ó ti ṣe àwọn tó fẹ́ pa àwọn ọlọ́pàá yẹn ó yá ìwọ náà gbé. píkì fóònù ẹ ẹ eh, ní mi mi ò gbé o gbégbé kí ni òun òbí ayáwó ẹ ló ń pè mí bóyá set up ní ọ̀fẹ́ wọn bí tí mo wà tó tó bá trace kọ́ yìí nǹkan. ló lè jọ fẹ́ bẹ́ẹ̀ ni tí ẹ píkì ẹnu mọ̀ kó tó fẹ́ sọ. èmi kò má bẹ̀mí kò má bẹ̀mí kò má bẹ̀mí. Ah! pẹ̀lẹ́pẹ̀lẹ́. <laughs> Eh, ẹ ṣe fóònù yìí ní orin dẹ píkì ẹ. èmi á gbé tèmi èmi ò ṣẹyọ. <laughs> Hello. Oh, sorry to disturb you. I saw this number on a board at Hodoe. Uh, yes. I need a home teacher for my little baby. Uh, iṣẹ́ tá à ń Oh. uh, I do follow along. Yeah. Ẹ báwo as báwo la lepade? Um, but yeah, wá síbi tẹ ti rí um, signpost yẹn màá wá bá yín I'm going out of estate now. Ṣàlè pàdé ní junction. Oh, good, good, good. Thank you dear. I'll be right there. Okay. That's a problem. Èmi ti rí ṣẹ́ńtẹ̀ mi nìyẹn o. Mo ti rí jíjà bá sọ̀rọ̀. Ok. Tèmi àti ẹ bá ti ríra tá tó sọ̀rọ̀ dáadáa, a lè máa wá sílé láti máa wá kọ́ ẹ. And she will be taking care of you. Ok? Are you okay with that? That's my baby home, oh, darling. let's go downstairs. Oh, ní tẹ̀lé mi lọ ọkọ̀ máa sẹ́mi déjì mọ́tò, ok? Oh, let's go. Dakar. Hello? Alpha. Kí ló ń ṣẹlẹ̀? o. Mélòó? Ẹyin ọ̀kan. Gbójú jọ. Owó tẹ bá fẹ́ dọ́sìn mo ní rẹpẹtẹ. Ok, ok. Owó mọ́kàn ni màá ṣe fún ẹ. Ẹ ẹ ní ní kan hard mi ní kan hard mi tó bá ti add mi èmi á kàn dà pictures àwọn ọmọ yẹn sí wọn ni so wọ́n máa pick tó bá fẹ́ ń bẹ̀ ẹ̀hẹ́n tó bá já owó jẹun lọ wo iṣẹ́ tá à ń ṣe jẹun nìyẹn ọbẹ̀ jọ. ọ̀gá ẹgbẹ́ tell you this. This is beautiful. I mean, you, my daughter, is brilliant. And what do you say? Thank you, sir. You're welcome, man. Eh? My dear, it's time to go to bed. Okay? Please stop all this. Let's go. What, what are you doing here? I'm sorry, sir. You brought your woman. Um. Ibo ló ti rí ta ló fẹ́ láṣẹ láti In the first place, kí ni tó wá ṣe nínú kitchen? Mo ní kí. Lọ ṣe tí mo bẹ̀rẹ̀ sí láti wá ṣe ni. Àdéṣe kókó kan tó ń ṣe inú ilé ni ẹ̀mú kan bí ẹlẹ́rìí Will you get out of here? Who bọ́ aṣọ yẹn kúrò lọ́wọ́ rí ẹnu lè mọ̀ for now ẹni ni mo sọ ọ tó bá wù ẹ́ padà wá lọ́la látọjúbọ. I shouldn't have told you do for me now. You just go out there, you get your food, you eat it, do your homework, and I'll be back for you. Okay? I must you go home. <laughs> I just have to go and never mind. I'll always be back for you, okay? Don't worry, let's go. Hmm. Hey, babes, there's something, you know? báwo ni ṣe aṣẹ́wó àti tíṣe lè rí bára wọn èèyàn aṣẹ́wó tẹ wá sọ̀rọ̀ ayé di teacher all of a sudden ṣé bẹ́ẹ̀ kọ́ ní kẹ́ gba teaching job yìí ni kẹ́ lè ní access sọ́dọ̀ àwọn bàbá àwọn ọmọ yìí tẹ bá sọ̀rọ̀ ayé di Mario síbẹ̀ ṣé fẹ́ bá yá àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ni. ó súnmọ́ o tàti ẹni pé mi ti quit ẹ jọ ẹ bá mi bèèrè lọ́wọ́ Chayan kí ni gangan ni problem ẹ kí ni lórí lọ́bẹ̀ tó fi wá rọwọ́ ẹ and this Chayan where i dey dey see so bó ṣe wà yẹn tí ó bá rí kankan nínú ilé yẹn kò ní wà bẹ́ẹ̀ i sure say you don dey do that man àbí ẹ sọ fún mi ó dé sí oníbàbà olówó lé ẹ kúrò nínú kitchen ó wá dé wá fáwọn ní stupid mood swing ẹ kí ló kàn wá àti mood swing tó kó rẹ̀ síwáyé. tí wàá ti ẹ̀ ṣíjú kòkòrò ni ojú kòkòrò ẹ ti pọ̀ jù bàbá ló sọ pé òun ò fẹ́ rí ẹ mọ́ ṣé dandan ni òjẹ̀ kúrò nílé ẹ òjẹ̀ kúrò ń bẹ̀ ah, àbí èmi ò máa ríbi tí aṣẹ́wó ti papọ̀ mọ́ tíṣà o madam tíṣà o ṣé na lecturer be your name Madam teacher, Oshena lecturer be your name. Make you no teach me again. Abi? Me and you no dey for the same category. ẹ wò yẹn tí ẹ ti bọ́ sẹ́yìn old gist ni nǹkan tó ń trend nsìn ni wípé ṣàkó ti pè mí lẹ́yìn ó dẹ̀ assure mi hundred percent wípé pàrọ̀ tóun ní fún wa yẹn tá a bá débẹ̀ àwọn pípẹ́ yẹn máa san iṣu so ẹ jò ẹ lọ tètè get ready kí a má wà nice one nìyẹn náà. ah mi ò tẹ̀lé kárí yẹn àbí. ẹ bèrè madam teacher bí mo máa lọ́n tiẹ̀. dúró wo ni báwo ló ṣe máa lóhùn ló ń gbọ́ <laughs> owó nígbò nílò sọ̀rọ̀ nìyẹn. I am not interested. ẹ mi ò lọ o lọ. I am not interested kìrìkìtì kìrìkìtì kìràkìtà kìràkìtà mo fẹ́ dọ́gbọ́n mo fẹ́ dọ́gbọ́n ìyá ò bá mi lára mu mo fẹ́ dọ́gbọ́n mo fẹ́ dọ́gbọ́n ìyá ò bá mi lára mu ẹgbẹ́ mi kọ́lé mo fẹ́ kọ́lé wọ́n ra mọ́tò mo gbọ́dọ̀ bá wọn ra ẹgbẹ́ mi kọ́lé mo fẹ́ kọ́lé wọ́n ra mọ́tò mo gbọ́dọ̀ bá wọn ra àsìkò. Eh, àsìkò àsìkò àsìkò lójú. èmi kọ́ èmi kọ́. èmi mo dey explain èmi kọ́. explain fún ta ni fún mi àbí reason tó fi ṣe bí ìwé níta ó mú sí i so irú èèyàn tó jẹ́ nìyẹn máa rẹ́ni tí mo rò bóyá mo ṣẹ̀ ní pé mo sọ̀rọ̀ burúkú sí tí mo yìí ń ronú bí mo ṣe máa bẹ̀ẹ́ ṣé wọ́n ló ń mu sìgá yìí. Ah, èmi gbọ́ mi mo gbé mo gbé. so bó ṣe rí nìyí mo ti sọ fún ẹ má jẹ́ kí n rí ẹ mọ́ lọ́dọ̀ mi ok. establish. Exactly. Shako, shako. o tún sọ̀rọ̀ lọ sẹ́yìn nìyẹn. Ẹ o tún sọ wípé o tó bá tó bá máa lè ṣe nínú wa nígbà tí mo wà níwájú ẹ̀. Ẹ ṣòro Ṣàkó, ṣé mo pé every time náà ni máa ń fojú sọ fara sọ fi gbogbo ẹ̀ sọ fún ẹ. Ẹ ṣòro jẹ́ kí n sọ fún ẹ bó ṣe rí èmi á wá jẹ́ kó mọ̀ wípé ọmọ ni mi kì í ṣe ọmọ ẹ ṣorí pé bó ṣe dé ìsìn mi nìkan ló bá ń lé gbogbo wọn ti jáde kó ṣe pé mi ò lè jáde o bó ọmọ pé mi wà reserved mo dẹ̀ máa ń select ẹ ṣorí ẹ ṣàkóbá máa ṣe orí fún ẹ máa fi owó bà ẹ jẹ́ máa wá èmi ò ní fún ẹ ní percentage o máa jẹ́ kó mọ̀ pé òun yà máa split ẹ tó tù ní èmi àkó half máa wá kó half èmi àwa èmi àti àwa fi owó yẹn fi ṣayé kò sí àrà tá à lè dá kò sí nǹkan tá à lè ṣe. ṣé kí n máa tún ṣé kí n máa tún sórí bó ṣe ń tà mí yẹn ó ti ń wọ̀ mí lórí seriously ó kàn jẹ́ wípé eh, eh, ṣé mo lè hmm? ok eh, bóyá ká ṣe báyìí bóyá ká ṣe báyìí lọ jókòó. jàǹdà jàǹdà. sori ọlọ́run ni kò mọ̀ rìn uh, business kan ló wọlé ìyẹn dẹ̀ ni à ń discuss lọ́wọ́ sori má jẹ́ ntọ́ yẹn you are the right picture yeah sori ìwọ gangan ni picture tí wọ́n pick nígbà tí mo transfer pictures ẹ̀yin ladies yẹn sí wọn wọ́n ní wọ́n ní the right person so ṣé iṣẹ́ yẹn wà á lọ. mi ì ẹ̀ mọ́. ọ̀tọ̀ ṣótọ́ ṣótọ́ ṣe bí mo sọ mo sọ ńgbà tó rà wá ọmọ ọmọ ní mímì kì í ṣe ó mú ó wá sọ pé ó mú nǹkan ló fẹ́ lọ mú lọ síbi kan sọ̀rọ̀ picture ṣe bí picture ló send sẹ́yìn ó lè decide láti send another picture sẹ́yìn yẹn ṣe bí picture lásán lẹ́ni ẹ̀ sí kò ṣe pé ó ti rí ẹni ẹ̀ lè wá rí gan pàápàá kó wá láìké mi. ó lè dé ọmọ ọkọ téèyàn lè láìké o ó lè kó ṣakọ ṣe ni tèmi bá ń sọ nǹkan fún ọmọ àkọ́dà rẹ pé mo máa rojọ́ jù. Chanel ń ṣèwọ nìkan ló fáin jù àwọn ladies yìí ṣe wọ́n nìkan ló wise jù bẹ́ẹ̀ ni kò ń ṣe wọ́n nìkan ló lọ́gbọ́n lórí bọ́ mo fẹ́ kó mọ̀ wípé tí ò bá nídìí ẹ̀ṣẹ̀ ò ní dédé ṣe torí pé wọ́n ni wọ́n choose nínú pictures tí mo send that is number one number two torí pé mo like ẹ personally torí pé ó jẹ́ ọmọ tó mọ wọ́wẹ́ so consider it okay it's for your own good. kí ni problem ẹ̀ ṣàkóso ó dẹ̀ fi mí sílẹ̀ ṣé o gbọ́ nǹkan tí mo sọ mo ní mi ò ṣe mi ò kí ń ṣe rú ẹ̀ mọ́ èèyàn ló jókòó yìí náà àbí sí mi kọ́ lélẹ́yìn ni lọ mú sí mi kò máa mú lọ mo ní mi ò ṣe fi mí sílẹ̀ ha rubbish wọ́n ní mi lára o jọ̀tọ̀ ọlọ́ má jẹ́ nǹkan ra mọ́ ẹ rárá rárá torí ọ̀tọ̀ nǹkan tó ń ṣe èmi mi báyìí sìn bá mi sọ̀rọ̀ ni. ìyá kan dédé jókòó ẹ̀ máa fọ̀rọ̀ wáyọ̀ lẹ́nu àbí kí ló dé gan-an náà. bí èmi nìkan mo wà picture èèyàn lè rí picture kíkíkí. So, how are you feeling now? Ó bẹ̀ta kó dá mi lóhùn nítorí pé mo ti wà lọ ilé tí mo rò kó ń gbé mo ti débẹ̀ wọn ní kò sílẹ̀ gbogbo nọ́mbà tó ní nínú ti pé kò sí kankan tó gbé ń hmm? kí la fẹ́ ṣe báyìí what are we going to do. I just want to say Miss Chanel. I know you want to say her and that is what I'm telling you mo ti wá káàkiri mi rí so please. I just want to see her. Tommy, I'll get her for you. Okay. Please. Let's go to the hospital. Let's go. Sorry. Sorry. Start all this. Wow. Ọ̀rẹ́. Wow. See me. I love color. See me. Check this out. I really like it. Check kò sí pink? Yeah, if I pink Jerry, when they work catchy. This color is really nice. And what about this? Me, go to betting what now, please. Kí lẹ ṣe rán mi látàárọ̀? Oh, oh, oh you question with your phone. Ah, well, àánú mi ṣe yín especially ìwọ. Wo gbogbo nǹkan tí gbogbo wa ṣe kún. Ṣé o máa jẹ́ wẹ̀ máa jẹ́ ṣá? Nǹkan tí mo fẹ́ kọ́ ni màrà ni mo sọ pé mo kẹ́rù bí. Ẹ ẹ eh, eh, wo ah ojú bá mi mú fìlà níjà ẹ. mo lọ rò pé wà lọ wọ́n ti ṣe wọ́n wọ́n ti ṣe fi sílẹ̀ kúrò wàá rò pé mo ṣì ló wà wàá bẹ̀ wá lọ sanwó. gbàgbé bó ṣe ṣẹlẹ̀ a máa sanwó náà ni. ok ara ká máa sanwó ni. wọ́n ní fífi sọ tẹ̀mí fún yín. èmi tún máa tẹ̀mí mo ṣe ayé ẹ̀lẹ́ ìwà rẹ̀ wọ́n máa yàtọ̀ sí mo ṣe. kí ni ebówó ni àbúkọ́ how far ṣàkọ wo kí ni táwọn oyè ti sọ ó ti dé àjọṣiṣẹ́ owó ẹ̀ ni adẹjọ́ máa pín ni òun ṣe èèyàn bẹ́ẹ̀ sí mi náà mi lè ṣí fún ẹ̀ <laughs> bẹ́ẹ̀ tí ẹ̀rí ṣàdúró dé mi má lọ ẹni ibi ẹ̀ mo bọ̀ wá gbé ẹ̀sìn ká lọ jayé o mọ̀ ká sáyé lọ pín kínní yẹn <laughs> mo ti kọ́ ẹ lára tán. <laughs> uh, close your eyes, close your eyes. I want to surprise you. Surprise, surprise, surprise. <laughs> My darling, how are you? We shouldn't have missed you. I miss you so much, my darling. um, do you know I'm here to stay now and I'm not gonna leave you? That is it true? Yes. Winter wart is a curable disease yẹn tẹ́ bá ń la àwọn medications yín. but the most important thing ni owó owó owó owó gangan la need. kíkè yìí gan lè sọ nǹkan tó wà ń yìí. mi ò ní ìdá tíkẹ́ no doctor ẹ máa gbọ́ nǹkan tẹ́ ẹ sọ mi ò ní ìdá tíkẹ́ ẹ dẹ̀ sọ̀rọ̀ owó yẹn bẹ́ẹ̀ ni pé ti bá yọjú báyìí màá rí bó mo ti fẹ́ rí inú ẹ sọ fún mi bó mo ti fẹ́ rí àdúrà owó yẹn ọmọ kékeré ara mi mi ì tẹ́lẹ̀ sọ pé bí báyìí ni mo ti kọ́ ṣé rò pé inú mi máa dùn kí n máa gbé disease rẹ káàkiri títì ni. àwa wíjà wa ní ti bá rí owó bó mo ti fẹ́ rí. What God will provide kan yín kéré nìkan tá à ń sọ yìí tá a bá rí owó adẹ ti prescribe àwọn drugs yín fún yín tẹ bá dẹ̀ ń lò bá ṣe prescribe ẹ̀ fún yín ó máa kí ọ. doctor I understand I understand tí a bá understand ẹ̀ ní sọ fún mi pé ọlọ́run á provide ṣé inú church ni mo ti fẹ́ lọ tọrọ owó ni. God will provide. God will provide. ah what's up there? ẹ fún wa ok báwo lára ẹ. ẹ á fà aṣọ dẹ̀ tí wàá sọ fún ọkọ ẹ. Ah, ah, ah, why why jọ sọ fún mi tí o bá sọ fún ọkọ ẹ tí o kì í fún ẹ lówó láti fi máa take care ibo ló ti fẹ́ máa rówó yẹn fi take care every week. ah ẹ mo dé bẹ sọ mo ń bẹ sọ sọ fún un sọ fún kó lè bẹ mo sọ bí mo ṣe sọ fún ẹ sọ fún ọ ọlọ́run má jẹ́ kó padà dànù ọmọbìnrin mo sọ fún ẹ o. Ah, ah. Ah, o ti gbọ́ wàá sọ fún o ti gbọ́ wàá sọ fún yẹn náà ló ti sọ láti jọ tó ń tẹnu o ti gbọ́ wàá sọ fún. ok mo ti gbọ́ owó mo kàn ní kí n kí ẹ náà ni. ọ̀rẹ́ ó ṣe. Later. Okay. Alright. Alpha, ṣé mo ti sọ fọ́kọ ẹ̀? Wọ́n lóun ò tí sọ fún Jari. Kò tí sọ fún. Tí o bá sọ fún, ibo ló ti mọ ọdún tó máa fi take care ẹ̀? Uh-uh. <laughs> Ó ga o. Ẹ tànú mi tiẹ̀ ń ṣe jù ní ti bọ̀bọ̀ yẹn, innocent person tó fẹ́ fi tiẹ̀ kó bá. Ẹ jọ̀ọ́ má bínú o, mo fẹ́ bí equation kò lọ́wọ́ ẹ̀, o ò ní mẹ́ẹ̀gì bóyá kò google ẹ̀ sọ́dọ̀ wá rí accurate answer because mi ò mọ bí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ṣe kàn yín mi ò mọ bó ṣe jẹ́ pé ẹ̀yin ẹ̀yin kí o sì ní rónú o. hey keep quiet kí ló dé tó kàn wá ṣe bọ́ọ̀rẹ̀ ni gbogbo wa nǹkan tó bá ti dé bọ́jú dodo kó dé bá mú ni ṣe bọ́ọ̀rẹ̀ ni wá Oh, ó mú un kó máa support ẹ alábòsí ni ó máa support ẹ bó tó bá ti ṣòṣì ara ẹ tó ń bi tó wà ó ń padà bọ̀ wà nílé. mo fọ́ o jọ ṣé láti ìgbà tó ti lọ yẹn ó ti sunkún wọn báyé pé lóun jáde ni àbí ṣe báwa mẹ́rẹ̀ẹ̀rin la gbé bíi tẹ́lẹ̀ owó dẹ̀ ti wá má lọ síjọ́ kò sílé ọkọ ẹ̀ nìyẹn ẹ wá dúró síbi ẹrújọ́ wèrè wọn kò ní bí kankan tó máa lọ ibẹ̀ yẹn ló máa bímọ sí abímọ abọ́kùnrin abóbìnrin àwọn ọmọ ẹ má dàgbà. ó lè bá lọ bímọ bí tó wà lọ kó bá bọ́kùnrin kó bá bóbìnrin kó tó bá bí twins náà mọ́. ah mo padà pọ̀ ah ìbá o. Papa, bá bẹ̀rẹ̀ sí ní ìdílé máa jà kí ló kàn mí. àtìgbà wo ti ní ẹ. àtìgbà wo. mo fẹ́ disturb ẹ ni. mo fẹ́ disturb. eléyìí tó wá ti fi kó bá mi kọ́. Dẹ́pàlẹ̀ dẹ́pàlẹ̀ ọ̀pẹ̀tù wà kẹ́mi káàkiri. Tommy, stand up!